jésù kóre dà sílẹ̀ mo é jésù kóre dà sílẹ̀ mo é mo é mo kó sápò mo hé mo fi wẹ̀ mo hé mo fi para mo hé gbogbo ibi tí mo bá ń lọ níbi gbogbo tí mo bá ń fi ẹsẹ̀ mi dé ire àti àánú jésù ló máa ń sọ̀rọ̀ fún mi mo dẹ̀ mọ̀ pé gbogbo ojú tó ń wò mí pátápátá mọ̀ pé oore tí jésù dà sílẹ̀ fún wa lẹ́ẹ̀ ni mo mọ̀ pé ẹ ti é ẹ ti kó sápò ẹ ti mú bí omi ẹ ti jẹ jíjẹ ẹ ti kó ẹ wọ gbogbo ara yín gbogbo bí tí ẹ bá lè kó sí lẹ ti kó sí mo dà pé gbogbo bí táyì náà fi ẹsẹ̀ dé ní àánú àti orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń ṣe kí ni ló ń sọ̀rọ̀ fún yín ẹlẹ́ni mo fi kí yín káàbọ̀ sórí Miliki Express <laughs> Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express ẹ ti mọ bá ṣe máa ń ṣe torí pé lórí Miliki Express lè tẹ̀ ń wò yìí ah! níbi tí a ti máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ra wa yó lẹ́nìí nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí àmọ́ kí n tó sọ fún àǹfààní ẹ̀yin tá ń darapọ̀ mọ́ mi nígbà àkọ́kọ́ yéè mo kí n ká káàbọ̀ sórí ètò akọ́tún ètò tí jésù olúwa ti ṣe kí ni tó ti endorse ẹ bá ń gbọ́ holy ghost bẹ́ẹ̀ ni holy ghost ti take over ni hmm. olórin olúwakẹ́mi ìyọ̀dá lórúkọ tèmi aka c sixteen demin ọlọ́run olúwakẹ́mi ìyàndá lórúkọ tèmi ẹ tún lè pè mí ní àyànfẹ́ jésù má tún máa sọ fáwọn olólùfẹ́ mi wípé tẹ́ ẹ bá fẹ́ bá mi jẹ́ orúkọ ẹ wo àyè pọ̀ fún yín gan-an gidi nítorí ah, mi ò kí ń jealous eh, jésù lọ ṣe kí ni ó máa kó gbogbo amọ́ra bíi ọmọ náà ni ẹ̀yin ojú jésù òun ni a jẹ́ ehm, gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní ohun tá a fẹ́ yànnàná lórí ètò léèní nǹkan tó jẹ́ wípé ó máa ń rú ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ó máa ń rú wa lójú a mọ èyí tó jẹ́ bóyá méjèèjì wọ́n papọ̀ ni o bóyá kò papọ̀ ni o púpọ̀ lu kìrìsìtẹ́nì gan àìmọye kìrìsìtẹ́nì tí mo ti bá pàdé tí mo ti bèrè lọ́wọ́ pé ǹjẹ́ eléyìí àti eléyìí kí lẹ rò wọ́n máa sọ pé a àti b yẹn méjèèjì bákan náà ni kí wọ́n nìkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà ni oore ọ̀fẹ́ àti àánú ìjẹ́ nǹkan kan náà ni méjèèjì ẹgbọ́n mo yẹ sọ mo ti fi ṣèwádìí mo ti bèèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ kìrìsẹ́nì àwọn kan sọ pé rárá o kò ń ṣe kankan náà o àwọn kìrìsẹ́nì tó dára lójú tí wọ́n tún fọwọ́ sọ̀yà wọ́n sọ fún mi pé oore ọ̀fẹ́ àtàánú kankan náà ni àtọ́là bá ṣe báyìí fún yín tó ṣe báyìí fún yín oore ọ̀fẹ́ ni àánú ni kankan náà ni àmọ́ lórí ètò lẹ́nìí à mo ti gbàlejò mi gẹ́gẹ́ bí mo ṣe máa ń gbà ìránṣẹ́ ọlọ́run alàyè ìránṣẹ́ ọlọ́run alàyè ni wọ́n wọ́n máa bá mi yànnàná ìyàtọ̀ tó wà láàrin oore ọ̀fẹ́ àti àánú àmọ́ kí n tó wá tẹ̀síwájú kí n tó fi ṣe àfihàn àlejò mi lọ́sẹ̀ tó kọjá ẹ má gbàgbé pé a sọ̀rọ̀ nípa a sọ̀rọ̀ nípa ọrẹ àlejò mi dẹ̀ sọ fún wa wípé tá a bá ti ń fi ọrẹ sílẹ̀ ó ti di dandan kí gbogbo ìdáwọ́lé wa kó máa yọ ẹsẹ̀ ká má fi owó èrún ẹ má fi owó èrún ẹ má máa mú owó èrún lọ sí church ohun tó bá mú yín máa plan ọ̀sẹ̀ yín wípé ọ̀sẹ̀ yìí o Monday to Friday five thousand naira ló máa ná mi láti lọ sí ọ́fíìsì màá jẹun nínú ẹ̀ one thousand ni mo máa ná pàdé tẹ́ bá lè plan ibi iṣẹ́ yín bẹ́ ṣe ń lọ tẹ́ ṣe ń bọ̀ tẹ́ ẹ̀ ń plan ẹ̀ ẹ má yẹ kí Sunday yín máa yẹ nítorí pé kí ni Ọlọ́run ni ohun tó yẹ kẹ́ kọ́kọ́ fi ṣe àkọ́kọ́ Ọlọ́run first kó tó di pé ẹ fi gbogbo nǹkan tó kù sí tíṣẹ́ tẹ̀ ń torí ẹ̀ plan yẹn tó bá yọ ọmọ yín lọ́wọ́ kọ́ ẹ jọ ẹ wá sátọ Ọlọ́run lọ́kọ́ ẹ má yẹ kó jẹ́ ìgbà tí ẹ bá wà nínú ìṣòro àbígbà tí a bá bára wa ní pé òkè iwájú òṣèlú ẹ̀yìn òṣè padà sí àsìkò yẹn la máa ń rántí pé Ọlọ́run wà ẹ má ẹ̀ka máa ṣe bẹ́ẹ̀ ní gbogbo ohun tá a bá ní ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà pátápátá máa ń sọ fún gbogbo ẹ̀yẹ lólùfẹ́ mi wípé ẹ jẹ́ ká fi gbogbo ọ̀nà ká fi ìfẹ́ hàn sí ọlọ́run àlàyé ẹ ká máa plan sunday wa nítorí pé ọlọ́run ló rí ohun gbogbo òun ló mọ ohun gbogbo òun dẹ̀ ló lè ṣe ohun gbogbo fún díẹ̀ yìí every sunday tẹ́ ṣe ń plan monday to friday yín ẹ plan ọ̀rẹ́ yín ẹ plan tight yín àsìkò títí ẹ jí máa sọ tight ṣì ń bọ̀ kò tí ì yá àmọ́ ọ̀rẹ́ yín ẹ plan ẹ̀ tẹ́ ẹ bá plan ọrẹ yín ọlọ́run ti mọ̀ wípé ọ̀sẹ̀ yìí o ọmọ yìí èyí tó fẹ́ fún mi lọ́sẹ̀ ìlélẹ̀ ọlọ́run gan plan yín kò ní jẹ́jẹ́ lílọ tẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì lọ pàjáwìrì nípa olúwa ṣe oore fún mi ṣe oore fún mi torí wípé ọkàn lọ́lọ́run rí ọlọ́run rí ọkàn ó mọ èròǹgbà yín ó mọ ọkàn tó wà nínú ọkàn yín fún díẹ̀ yìí fún gbogbo ẹ̀yin tí ẹ rí ti ọ̀sẹ̀ tó kọjá wò ọ̀rẹ́ la sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ òun ni mo dẹ̀ rọra yànnà náà fún yín lẹ́lẹ́kùnrẹ́rẹ́ wípé ẹ máa jẹ́ kí ọ́fìn yín kó jẹ́ nǹkan pàtàkì ẹ má máa mówó tó ti ya owó tó ń owó tẹ́ pé tẹ́ bá fọ́lọ́kadà gan kò lè gbà á owó tẹ́ pé tẹ́ bá nà sẹ́mi gan olórí ẹ lè rí mi ní títì ìsìnkẹ́wá lẹ́fẹ́ fún mi kọ̀ọ̀kẹ́wá ní gba twenty naira ẹ ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ wò pé olórí ah ìfẹ́ tí mo ní sólórí èmi tẹ́pẹ́ ẹlẹ́ran ara ni mí ẹlẹ́ran ara how much mo ọba àwọn ọba bẹ́ẹ̀ fún mi gan thank you ni màá ṣe kí ni mo fẹ́ fi san fún yẹn èèyàn mélòó ni mo fẹ́ san fún padà àmọ́ ọba àwọn ọba wí má yẹ̀wùn ọba mi òkè òkè tó ń gbókè mi ọba mi ọba mi ọba oníṣẹ́ ìyanu oníṣẹ́ àánú òun nìkan lẹ lè ṣe lórí tó jẹ́ wípé ẹ wò ó ayọ̀ lẹ́mọ̀ọ́ máa rí lẹ́mọ̀ fún gbogbo ọjọ́ ayé yín ayọ̀ lẹ́mọ̀ máa rí lóòrèkóòrè fún díẹ̀ yìí ẹjọ́ nítorí tọ́lọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín ọ̀rẹ́ yín ẹjọ́ ẹjẹ́ ẹmu lókùnkùn dùn first thing first ẹ bá ti lọ sí church ọ̀rẹ́ yín nìkan kọ́kọ́ mú sínú báàgì yín kì í ṣe aṣọ yín lọ́lọ́run fẹ́ wò kò ń ṣe bàtà tẹ́wọ̀ lọ́lọ́run fẹ́ rí èèyàn ẹlẹ́ran ara ló ń wo bàtà ló ń wo ìmúra ọkàn àti ohun tẹ́ ẹ ní fún ọlọ́run pé olúwa mo dúpẹ́ mo yìn ẹ́ lógo torí pé mo wà láàyè mo wà lálàáfíà nínú ọ̀rọ̀ tẹ́ bá dé gbóbì ẹ mọ̀ pẹ́dú tẹ́ bá dé kirikiri ẹ mọ̀ pẹ́dú tẹ́ bá dé prison ẹ mọ̀ pẹ́dú tẹ́ bá dábẹ́ bridge ẹ mọ̀ wípé ọlọ́run ọba téèyàn páàkì owó gidi fún pé bàbá mi bàbá dáadáa ẹni tó meye tó wà nù báńkì àkáǹtì ẹ wá débẹ̀ lọ máa fún ọlọ́run hundred naira ìwọ tó ní millions ẹ̀ débẹ̀ ẹ̀ lọ máa fọ́lọ̀ ní one thousand naira ẹ̀ wá nà sókè kí gbogbo ayé balẹ̀ rí pé one thousand lẹ́ ná èmi kọ́ lẹ́ ń tán o ara yín lẹ́ ń tán ẹ̀ẹ́dẹ̀ tán ọlọ́run fún ìdí èyí ẹ jọ ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì ó ṣe kókó lórí ètò lẹ́ni gẹ́gẹ́ bí ẹ sọ ohun tá a fẹ́ yàn nàná fún títọ̀sẹ̀ yìí ẹ wo <laughs> topic tí mo fẹ́ yàn nàná lẹ́ni topic tí mo nífẹ̀ẹ́ sí gan gidi ni mo dẹ̀ fẹ́ kẹ́ jókòó ẹ má lọ síbi kankan àlejò tí mo gbà lẹ́ni àádáàdì mi nínú olúwa bàbá mi dáadáa ẹ wo ìránṣẹ́ ọlọ́run alàyè prophet gabriel olúwaṣẹ́gun ayénúgbà dádì ẹ kú dédé àsìkò yìí sá. ẹ ṣeun olóòtú. yes sir hmm. ah, dádì ojú yín tutù. olúwa ṣeun. níṣẹ́ ni mo dẹ̀ rí ọkàn mi dẹ̀ balẹ̀ yóò balẹ̀ kalẹ̀. àmì àmì àmì àmì jésù dáàdì mo fẹ́ kẹ́wùtà ìdọ́dún pé akọ́kọ́ kọ́ ságbá mi ètò mo fẹ́ kẹ́ kọ́kọ́ bá mi ṣàdúrà gbogbo ojú tó ń wò yín pátápátá. mo gba àdúrà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tí èmi bá jẹ́ ọ̀kan nínú àwọn àpọ́stélì tí a pè ní ìgbà ìkẹyìn hmm. kí ọlọ́run kó fi àánú rẹ̀ kó fi wá yín rí. àmín jésù kristi. oore ọ̀fẹ́ ọlọ́run kó já gbogbo ohun tó ṣòro tẹ̀sí ń wá kó jàgbà fún yín. àmín jésù kristi. ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù dáàdi ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣeun. Hmm. dáàdi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ tí mo ti ń bá àwọn olólùfẹ́ mi pátápátá tí mo ṣe ń bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀ látàtàárọ̀ ohun tẹ́ ẹ tí à ń pò tí mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi yànnàná fún gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá òun náà ni ìyàtọ̀ tó wà láàrin oore ọ̀fẹ́ àti àánú àmọ́ dádìkẹ́ tó tiẹ̀ mẹ́nu bà nǹkankan ṣé ìyàtọ̀ wà nú ẹ̀ lóòótọ́ tó láwọn kan sọ pé kò sí yàtọ̀ àwọn kan sọ pé yàtọ̀ wà èmi ò dẹ̀ fẹ́ fì síbi kan o hmm, tèmi ni pé kí ti bí yín o dádì ṣé yàtọ̀ ti ẹ̀ wà ní. olóòtú ẹ̀mí máa ràn wá lọ́wọ́ <laughs> eh, wọ́n jọra lóòótọ́ hmm. ṣùgbọ́n wọn ì ṣe kankan náà. wọn ì ṣe ìkankan náà ẹ máa dé. wọn ì ṣe kankan náà ṣe rí àánú. ọlọ́run ó fi àánú hàn fún gbogbo aráyé. Hmm. tẹ́ ẹni tó bá jẹ́ olùfẹ́ bíbélì tẹ bá lọ ka ìwé onídàájọ́ ìtàn onídàájọ́ sọ fún wa wípé tí àwọn ọmọ Ísírẹ́lì bá ṣẹ̀ wọ́n á ṣubú sọ́wọ́ ọ̀tá hmm. tó bá wá ṣubú sí ọwọ́ ọ̀tá Ọlọ́run á tún fi àánú gbé onídàájọ́ kan dìde hmm. láti wá ràn wọ́n lọ́wọ́. dádì ẹ jọ̀ọ́ sá mo fẹ́ wo mo fi owó àti ọmọ àti ayọ̀ mo fi dín lẹ́nu dádì hmm. ibi tẹ́ ẹ mú dé yẹn ẹ jẹ́ kọ́kọ́ lọ fẹsẹ̀ rájọ́ náà pé ah, Ọlọ́run fi ìdájọ́ ó fi gba àwọn àwọn ọmọ Israeli. àwọn ọmọ Israeli. gbogbo ẹ̀rọ lólùfẹ́ wa pátápátá ẹ̀yin náà ti gbọ́ bí dáàdi ṣe sọ ọlọ́run fi àánú mm. ó fi ìdájọ́ fi gba àwọn ọmọ israẹli mm. eléyìí la máa lọ mumi sí ẹ ká lọ sókè lọ́nà ká lọ fẹsẹ̀ rájọ́ tá a bá padà dé Miliki Express níbi tí a ti ń gba àwọn ẹ tá a ti ń yànnàná ọ̀rọ̀ ọlọ́run ó ṣe ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀.